ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ olú ẹ̀dá wa subhanahu wa ta'ala ààyè àkẹtàdínláàdọ́rùn ìbáṣepọ̀ sí inú súrátù Yunus kùránì orí kẹwàá náà ni a ti dákẹ́ nígbà tó lọ́wọ́n bá sọ pé wọ́n ni ilẹ̀ Sham àti Misr ilé ìtàpè ní syria àti egypt láyé òde òní wọ̀rọ̀sàkùnáhùn mìíràn kọ ìgbà ọlọ́nlá pèsè nǹkan tó mọ́ fún wọn níjẹ̀mú lọ ní famakitalafu ṣùgbọ́n wọn ò yá pa ẹnu bí <clears throat> ó jẹ́ lẹ́yìn ìgbà tí hata já ahumul ilm tí màá ti wá dé bá wọn ìyapa ẹnu nípa kínni ìyapa ẹnu nípa ìgbàgbọ́ ní ọlọ́run àwọn kan gbàgbọ́ àwọn kan ṣàìgbàgbọ́ فمنهم من آمن ومنهم من كفر يقول الله بعد صلى الله عليه وسلم عيسى عليه الصلاة والسلام àwọn kan gbà pé ọlọ́run ló rán nàbí èyí tá ń fẹ́ àwọn kan gbà pé kìí tó jìṣẹ́ ọlọ́run àwọn yahudi wọ́n ṣe kìfìrí pẹ̀lú ẹ̀ lónìí wọ́n gbà pé ọmọ ìdìnnà ni ànábì Ìsá alayhi salatu wassalam wọ́n gbà pé onídìnnà ni ìyá rẹ̀ wọn ò sì gbá wọn ní ọmọ káfíńtà ọmọ káfíńtà so wọn ò gba ìjẹ́ oyún tí ìyá rẹ̀ ní látara ẹ̀mí mímọ́ àwọn Yahudi ò gbà wọn ò gbà ò gbàgbọ́ nínú jíjẹ ọlọ́run ọba ànábì Ìsá alayhi salatu wa salam torí ẹ̀ <clears throat> ọlọ́run ní pé lẹ́yìn ìgbà tí mọ̀ òdodo wá dé bá wọn ni wọ́n yapa ẹnu wọn ò yapa ẹnu àfìgbà tí ìmọ̀ òdodo tó wá dé bá wọn ọlọ́ni náà rọ́bà kayọ́ kọ́ bíi bẹ́ẹ̀ náà yọ ọmọ lọ́kìyà bá ti fi máa ká lọ fi hìyà tẹ̀lifù tó bá dàlù kìyà mọ́ ọlọ́run kó sì dájọ́ nípa ń sẹ́yìn yẹpẹnu sí i àwọn tó nígbàgbọ́ àtàwọn tó ṣe kìfìrí ọlọ́run ó dájọ́ láàrin wọn yóò sọ ẹni tó wà lórí òdodo bó bá dàlù kìyà mọ́ wọn ni torí pé tó bá dijọ́ náà ọlọ́run kó la fáàní amri dín ìjà ìmùmíní wọ́tà àbí ìlú kàfìrí yóò làwọn olùgbàgbọ́ òdodo kó nù yà rẹ̀ déédéé ìyà làwọn kìkì yóò ti ṣe níwájú ọlọ́run ọba eléyìí ni orí ayà tí a ti dúró ní ní àná olódàwà subhanahu wa ta'ala ó wá ọ̀rọ̀ kọ anábì wa àti àwọn àlùmọ́ rẹ̀ gbogbo àwọn mùsùlùmí tá ń bọ̀ lẹ́yìn rẹ̀ yẹ́dà subhanahu wa ta'ala ó ní pé fi mímá àǹzánná ilé ìkà ọlọ́ni ó ṣe é ṣe kọ́ ọmọ ṣe yè méjì nípa ń tà sọ̀kalẹ̀ fún ọ tọ́ ọ bá ń ṣe yè méjì nípa rẹ̀ ọlọ́ni fásitì lẹ́dí náà yàkọ̀rọ̀ ó lè kìtà bọ̀ ní kọ̀ọ̀lì lọ bí àwọn tí wọ́n máa ń ka kíra síwájú rẹ̀ àwọn tí wọ́n ń kà nínú àwọn tíra tọ́lọ́wọ́n bá ti sọ̀kalẹ̀ lọ bí wọ́n léèrè fásitì lẹ́dí náà yàkọ̀rọ̀ ó lè kìtà min qablik laqad ja'aka al-haqq pàápàá jùlọ ń tà kalẹ̀ fún wa nábì yìí òdodo ni o min rabbika látọ̀dọ̀ olùrẹ́dà rẹ̀ fala takunanna min al-mumtarin torí ẹ̀ má sì ná àwọn tí ń ṣe èméjì o kì í ti pàtàkì sallallahu alaihi wa sallam ṣe èméjì àwọn olùgbàgbọ́ òdodo àwọn sàádé ìgbàgbọ́ wọn lè koko nípa ìtọ́nà fìràn nàbì ṣùgbọ́n wọn bá ń sọ eléyìí kó lè bá a máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mẹ̀sù fún àwa tábọ̀ lẹ́yìn rẹ̀ pé ẹ̀yin tẹ́tí tó bá fi lè máa bá nájú wí àlájú tó ṣe èmi nípa nǹkan tó wọn bá fi rán débi kọ́ wọn bá tún jẹ́rìí pé òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni ó ti jíṣẹ́ ó ní Muhammadu Rasulullah walladhina ma'ahu ashidda'u 'ala al-kuffar Muhammadu òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni kò sí èmi jí ó sì jẹ́ sẹ́yìn bọ́lá ọba ti ní kó jẹ́ sọ̀rọ̀ tó lọ́wọ́ wá ń sọ ń bí ń tí ń kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni pété ẹ bá lẹ́yìn ṣe iyèméjì nípa nǹkan tá a sọ kalẹ̀ lánàá ní yín ẹ lọ bí àwọn tá a fún ní síra síwájú rẹ̀ ẹ wọ́n lè yẹ lọ confam èyẹ máa mú òdodo tí wọ́n lọ sí confirmation reconfirmation òdodo ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lọ́wọ́ máa ń pe ànábì sallallahu alaihi wasallam sí ń bí pé tó bá jẹ́ pé ọ̀fẹ́ máa ní kọ́lọ́fíkà lọ́kàn lọ́wọ́ bí àwọn tá a ti fún síra síwájú rẹ̀ léèrè ń ta àsọ̀kalẹ̀ fún ànábì òdodo ni lọ́kọ̀lì já akal haqqu min rabbik òdodo ló wá dé bá alákọ̀ọ́kọ́ orí ẹlẹ́dà rẹ̀ fala takunanna minal mumtarin má wà nínú àwọn tí wọ́n ń ṣe iyèméjì má sì àwọn aláìgbàgbọ́ wọ́n ní fi ṣàkín mímá àǹzánná ilé ìkà tó bá wà ní oyè méjì pẹ̀lú nǹkan tá a sọ̀kalẹ̀ fún ọ àfa oníjàlálẹ́yìn wọ́n ní mínú rẹ̀ sísọ sí fọ́rọ̀dọ̀n bóyá nínú àwọn àtàtà ti sọ síwájú àwọn àtàn tó ti ṣẹlẹ̀ tá à ń sọ náà Qur'an lọ kọ̀ǹfàmù àwọn àtàn yẹn lọ́dọ̀ àwọn tó lọ síwájú rẹ̀ wọ́n ní fasalil ladina yaqra'una al-kitaba àwọn jẹ́ ń katira síwájú rẹ̀ àwọn jẹ́ ń katawrat tí wọ́n ń ka Injil wọ́n ní fa'inahu sábìtún indahun ìkùrú náka bisidiki yìí wọ́n máa sọ fún ọ pé bá a ti sọ̀tàn yẹn bá a ti sọ̀tàn yẹn náà lórí torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó la ashuku wala as'al ó ní mi ò ní ṣe iyèméjì mi ò sì ní béèrè dókè mi ò jẹ́ ṣe iyèméjì tẹ́lẹ̀ mi ò ṣe iyèméjì ámbèrè tàbí pé màá mọ kọ̀nfàmù ọ̀rọ̀ tó bá wọn bá sọ fún mi ìmọ̀ kọ̀nfàmù lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn kẹfẹ́ yára wọ́n ní lakọ́díjá akẹ́lẹ̀ hakumi rọ̀bìk ọlọ́run ló ti wá débò látọ̀dọ̀ olórin lẹ́dà rẹ̀ fọlá àtàkù lẹ́nà mílẹ̀ lọ́mọ̀tẹ́rìn lọ́sì inú àwọn wáyé náà àdéhùn النبي صلى الله عليه وسلم ياتي عدكم الشيطان ويقول من خلق كذا ومن خلق كذا ومن خلق كذا حتى يقول من خلق ربك الشيطان هو ما بينك وكان يوم تقول تعالوا دا إليه تعالوا دا إليه تعالوا دا إليه تجي تقول تعالوا دا ولا مبارك أنا من قلت ربع سواد بين نوري يا وصف الشيطان نقول آمين يا لا إله إلا الله وحده لا شريك له lahul mulku wàlá alhamdu wàlá kulli shay'in qadir ẹ sọ gbólóhùn ìsọlọ́wọ́ba láàṣọ láti fi ti ìrùkìrù ìdáhùn ṣẹ̀tàn lè máa gbé iye méjì wá pé á ah, tí ọlọ́run ló sì hàn lẹ́dí ìṣẹ́ tó tọ́já sí kùránì gẹ̀gẹ̀gẹ̀ sọ̀rọ̀ ọlọ́run bá gbọ́n ẹ̀dẹ̀ ni ó lè wá síyàn lọ́kàn kí láti dá padà ìmọ̀ sọ nǹkan tí ó fẹsẹ̀ ìmọ̀ níwá rinlẹ̀ láti dá padà sọgbó tí wàá lẹsẹ lẹsẹ ní kọ̀ọ̀kan wa náà Ọlọ́run bá jù sanabi sallallahu alayhi wa sallam tó tó báyìí kò bá ń ṣe ìméjì lọ bí nípa àwọn nǹkan tá a sọ fọnù alukur'an lọ bí àwọn tí a ti fún síra síwájú rẹ̀ ó rí gẹ́gẹ́ bó ṣe rí nìyẹn so torí alábi pé ẹ̀yìn sí ìméjì o mi ò sì béèrè Ọlọ́run ní ojúlé dé bọ́ ọlọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ torí ẹ̀ mọ̀ sí inú àwọn tí ó máa ṣe ìméjì tí wọ́n bá ń sọ fún èèyàn pé kó mọ̀ sí ìmíjì kì í sọ̀rọ̀ ẹni kó jẹ́ pé ń sí ìmíjì tẹ́lẹ̀ mọ̀tì ẹ̀jẹ̀ kó cross mind ẹ pé àbí bóyá tàbí ṣùgbọ́n ọlọ́ni pé wàlá àtàkù nẹ́nà mínà lẹ́dí rẹ̀ ká dàbò bí ayé àtìlá má lọ wà nú àwọn tí wọ́n pe àmì ọlọ́wọ́ bá nírọ̀ o tọ́lọ́wọ́ sọ kùránì kalẹ̀ tí wọ́n yí pé kùránì ọ̀rọ̀ ànábì ni àwọn míì ní pé pásítọ̀ kan ní sáàmù ní ń kọ́ ànábì pé àwọn ènìyàn àwọn tí wọ́n sọ pé ànábì lọ da báyìbù kọ́ ni à kàlà ní tí ò jọra wọn tó wáá gbọ́dọ̀ báyìbù kọ́ ni ẹ̀yin náà ti wá ìwé kan dàpọ̀ kó wájọ Qur'an ọlọ́ba sì ta gbogbo ayé láyà ẹ múrú alukur'an wa wọn ò rí mú wa ó túmọ̀ sí pé àtọ̀dọ̀ ọlọ́ọ̀ma ló ti wá kì í ṣe àdàkọ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallama látọ̀dọ̀ ẹnì kankan. kódà ẹni tán lánàbí lọ ń gba tàwọ̀rọ̀ sí lọ́dọ̀ rẹ̀ ẹ̀ńtàn ọ̀gbọ̀n lárúbáwá ànábì ò sì gbédè bí kò tó àmọ́ ọkọ̀ mọ̀ ká tá a bá sọ pé bóyá ń ka síra wọn wọn translate sí lárúbáwá ò lè kò lè kà kò tó ni pé ọlọ́ni lisanu lẹ́dí ìfìdúnà ilé àjàmí yìí ẹni tán ní kánàbí kọ̀gbọ́lábá ń fi èdè tánàbí ọ̀gbọ̀nkọ́ wàhálà lisanu àrọ̀bí yìí mùbí ọlọ́ni kùránì sí ilé lábáwá tó hàn pátápátá ni láyé sí wọ́n máa ń sọ pé classical arabic classical arabic ò ní language quran nílé lábáwá bí i gẹ́gẹ́ sọ pé standard english gbọ́dọ̀ bóyá so classical arabic ní èdè quran bóòlù ẹbí wá sọ pé èdè míì ni wọ́n fi ń kọ́ ànábì ó wá translate ẹ sí èdè lárúbáwá tánàbí ò sì gbédè mi ẹni yẹn fi ẹnìkan ní kọ́ ànábì pẹ̀lú èdè kan ọlọ́ni wàhálà lìsàánù àròbí yóò mú bí ṣùgbọ́n quran èdè tó wà classical ni bóòlù ti wá jọra ìsọ̀kalẹ̀ látọ̀dọ̀ olú ẹlẹ́dàá wa ní subhanahu wa ta'ala òdodo ti ní ìyìn òsì gbọ́dọ̀ sí ìbíjì ń parẹ̀ eléyìí lọ́wọ́ ẹlẹ́dàá subhanahu wa ta'ala ní pè wá sí tìrúkọ́lù mi kan ṣe islam ní yóò kàn wọ́n pé tọ́ ẹ̀ ọ̀nà mẹ́ni tí ó là gba àwọn bàbá burúkú báyìí kò lè gbé èèyàn rí oríire níwájú ọlọ́run ọba a gbà pé islam lọ́nà ó lẹ̀sìn òdodo anybody ẹnikẹ́ni tó bá fi lè kú tí kò lè rí àánú ọlọ́run ọba kò lè rí àánú ọlọ́run ọba bí ti wulẹ̀ kọ́ ma kọ́lọ́mẹ́lẹ́ subhanahu wa ta'ala kó yá wà nínú àwọn tí àánú rẹ̀ ó dé tí ó lè bá délẹ̀ torí ọlọ́run bá sọ fún anábì sallallahu alaihi wa sallam ó ní wala takunanna min alladhina kadzabu bi ayatillah mọ́sínú àwọn tí ó pọ̀ ọlọ́run bá nírọ̀ fatakuna min al-khasirin àìdẹ́gbẹ̀ẹ́ náà ẹni òfin lọ́wọ́ bọ́lọ́n bàbá lè máa sọ fún anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó lé báyìí a jẹ́ pé àwa bùkátà sọ̀rọ̀ yẹn a gbọ́dọ̀ kàákún ju anabi sallallahu alayhi wa sallam tọ́lá làbí òsè yìí méjì kò sì pé nǹkan tí ọlọ́run bá sọ̀ka ọlọ́run gẹ́gẹ́ jẹ́rìí rẹ̀ ọlọ́run ní amana rasulu bima unzila ilayhi min rabbi anabi àwọn tó tẹ̀lé anabi làwọn wo àwọn ìgbàgbọ́ òdodo ìdọ́là ń sọ kalẹ̀ fánàbí àwọn náà jẹ́gí ní o àwọn náà gbàgbọ́ so ó túnmọ̀ sí wípé ọ̀rọ̀ tó ma ń sọ yìí àwa gangan ní fi ń kọ́lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n a máa dojú ọ̀rọ̀ kànábì kálíbà káwa náà ni òwe ní pa fún ni bọ́lọ́n bá bá ń fi nǹkan kan bá sallallahu alayhi wa sallam wí ń fi ń bá wa wíjà lọ sallallahu alayhi wa sallam òfin takọ òfin rẹ̀ ọlọ́ni innal ladhina haqqat alayhim kalimatu rabbika la yu'minun rẹ̀ dájú àwọn tí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ń bá wí gangan náà àwọn kèfèrí la yu'minun wọn ò ní gbàgbọ́ walaw ja'atuhum kullu ayatin kí gbogbo ayọ̀ sọ̀kalẹ̀ fún wọn kẹ́ gbogbo ẹ̀rí hàn wọ́n ọlọ́ni hátà yẹ́ra wọlé àdáàbà alim wọn nígbàgbọ́ ìgbà tí wọ́n bá rí yà ìyà tó lé koko wọn tó gbà pé a ah, àtàwọn ti sílé ayé àwọn lófò kí ẹbí ìṣẹ̀lẹ̀ sí ìṣìràwọn ọlọ́run àbí musa ti ó jíṣẹ́ jíṣẹ́ jíṣẹ́ onírọ́ ni ó lóun fìyà jẹ ó lé ọlọ́pẹ́ àwọn òpìdán gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sáà fi ń tọ́ka sí pé òdòdó àbí musa ń sọ ṣùgbọ́n gbọ̀gbà nígbà tó wá rí yà ẹlẹ́sìn lóru tó rí pé a ah, ìkúdé òun hundred percent ikú ló kú báyìí àwa ni amantu bílẹ̀dí amẹ́nàbíhi bànú israel ó ní àmì ah, náà ti gbàgbọ́ gẹ́gẹ́ bá ń bàdé sọ́ọ́ ti gbàgbọ́ torí kó ti di wọn tí wọ́n là òun náà wà fẹ́ gbàgbọ́ kó náà lè fi ni o kó lè là ní sport yẹn ó rò kó lè rọ́ lọ́gọ̀ọ́. ọlọ́ni àánà fọkàn àṣọ ìta ìsìn lọ wá ìgbàgbọ́ ń bò eh, ìgbàgbọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ torí pé kìí sí ìgbàgbọ́ òdodo tó tún wà mẹ́rin yẹn ìgbàgbọ́ kó lè là tó bá là mẹ́yẹn yóò lọ dí Israẹli padà so ó ti rí pé kò kankan tó tí ó gbà kó náà lọ lọ́n tòótọ́ kò ní sọ kó nígbàgbọ́ nígbà tó rí rí ọlọ́run ọgbọ́ gba ìgbàgbọ́ rẹ̀ torí pé kìí sí ìgbàgbọ́ òdodo so ọlọ́run ní àwọn tí ọ̀rọ̀ ọlọ́run bá ń bá wí gangan ọ̀pọ̀lọpọ̀ wọn innal ladina haqqat alaihim kalimatu rabbik àwọn tọ́rọ̀ ọlọ́run ọba tí ó bá ti kò lé lórí la yu'minun wọn nígbàgbọ́ wò walau ja'atuhum kullu ayatin gbogbo àmì kó kó torí kó bá wọn wọn ìgbà hàtà yàrá wùlọ àdáàbẹ̀ àlìl wọ́n dìgbà tán bá rí ẹlẹ́tẹ̀ ìlérò wọ́n dìgbà tán bá rí ẹlẹ́tẹ̀ ìlérò ìgbà yẹn náà ni wọ́n tó gbàgbọ́ ọlọ́ni subhanahu wa ta'ala falawla kanat qaryatun amanat فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين لأن فلولا كانت قرية آمنت ونعم لك أن بيتت الله tí ẹ bá ṣe kí wọ́n gbàgbọ́ nínú àwọn ọlọ́wọ́n bá ní fanafaha ìmánuwa tí ìmánì wọ́n sì ṣe wọ́n láǹfààní pípẹ́ tó yẹn bá ní ìmánì ọlọ́wọ́ yóò ṣàǹfààní lórí ẹ̀ yóò sàǹfààní tẹ̀mí yóò sàǹfààní tara yóò sàǹfààní towó yóò sàǹfààní ìgbésí ayé tó dáa torí pé ẹni tó bá yẹ̀yìn padà sí ìgbàgbọ́ ní ọlọ́run ọba oní olùsẹ̀mí tí ò dáa lónìí ọmọdé àárọ̀dọ̀ anzikiri fa iná lẹ́hùn màáyín ṣàtàǹbọ̀nkà ẹ bá yẹ̀yìn padà fún bí ìrántí ọlọ́run ọba tó wọn ò ṣe Islam wọn ò ṣe súnà wọn ò gbọ́dọ̀ tó wọn àṣírùhù ọlọ́run láàbù ní lẹ́nu kìyàmà láfọ́jú kọ́lá rọ́bì lé máa ṣàkà ní àmà ọkọ̀dù kó tó bá fìrọ̀ lórí olúwa mi tó lórí omi òde láfọ́jú tí mo ti rí ẹgbẹ́ kọ́lá kàdáríkà tẹ́tẹ́ àyà tó náà kàrà sí ìtaha ọkàdáríkà lè yẹ́wò mẹ́tò ń fà ọlọ́run ní bá a ti ṣe àwọn àmì wa ránṣẹ́ sí ọ̀nì yẹn ó sì gbàgbé ẹ̀ ọpáàtì ogun lágídí ọlọ́run lónìí á gbàgbé ìwọ náà sínú ìyá wa kọlọ́mbà subhanahu wa ta'ala kó má ṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run ní nígbà tí àwọn aráàlú tí wọ́n gbàgbọ́ fanafáàhá ìmánu ha tí ìmánu wọ́n ti sì wọ́n láǹfààní ìlà kọ́ọ̀mù yúnúsá lámà ámànú kàṣáfná anhum adábẹ̀lẹ̀ hìl gẹ́gẹ́ bí àwọn ìjọ anábì yunus alayhi salam ọlọ́run nígbà tí wọ́n gbàgbọ́ kàṣáfná anhum adábẹ̀lẹ̀ agbé ìyá iyẹpẹrẹ kú lórí wọn fil hayati dunya nílé ayé wa mata'nahum ila hin ọlọ́lá ajé wọn gbádùn ayé fúngbà kan ọlọ́lá ajé wọn gbádùn ayé fúngbà kan inshallah ìtàn tó wà lábẹ́ ààyè ìpàjọ àwọn ìjọ anábì Yunus inshallah wàá máa ṣàlàyé tó bá di ìrọ̀lẹ́ abẹ́ọ́lọ́ náà náà ẹ̀kọ́ jẹ́ kúrò tó bá gbàgbọ́ tó dúró tòfin ọlọ́wọ́n ọba yóò jèrè rẹ̀ láyé ń bí kó tó dà kìyàmà yóò jèrè rẹ̀ láyé ń bí kó tó dà kìyàmà ọlọ́wọ́n bó jẹ́ kínú rẹ̀ ó máa adùn iman taste of iman yóò máa fi ilẹ̀ bẹ́ẹ̀ bá nígbàgbó òdodo abẹ́lẹ́ náà nú ẹ̀ báwọn èèyàn ṣe ń jẹ díndẹ́ lọ democracy ìgbàgbọ́ tá a nínú ọlọ́run wa subhanahu wa ta'ala jẹ́ agbádùn ẹ̀ láyé okú tó yẹnu owó dùn pé alhamdulilayi lọ́n á ah, dúpẹ́ fún ọ tó ṣe mí mùsùlùmí lódodo tẹ́yìn bá sì nígbàgbọ́ òdodo yóò rí yóò máa rí adùn ìgbàgbọ́ nínú ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ kọ́mọ́sá àjọ̀gbọ́n bẹ́ẹ̀ fún wa وصلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته